baba josh carry me dey go where i no know mi ìfẹ́ gbọ́ nǹkan kan ọlọ́run ẹ kó gétí mi dànù ẹ kó gbọ́kàn mi dànù ọlọ́run ẹ kébì náà la ẹ jẹ́ ìṣoríire. ìdánde o ìdánde sinimá tán ròyìn ìdánde oríjìnà ìdán gbọ̀ngàn ìdán tó ju dán lọ ìdán tó rọ́dán pa. Damilola Bankole sexy winger show tún dé. What are you doing in my house? Báwo ló ṣe wọlé? I am talking to you. You smoking and drinking in my own house. Tìlímà ti tún idán ó ti wà lórí YouTube Àpáta TV lẹ́ ti rí wò. Ìdán The Avenger Total Recall No retreat, no Surrender. Ìyẹn ogún ọdún tó ń jọ wọn lọ́wọ́ fẹ́lifẹ́li. Ọ̀ka bímọ sílẹ̀ gbóró jòjò bíi iná. Ìdán gangan tó lé àwọn ẹ̀dán kéékèèké kábàkábà. Ṣé ti gbàgbé pé wájú ẹ̀mí dánmọ́ Akílẹ̀ ti sọ̀rọ̀ ni? Tíwájú mi lẹ̀ ti ń pariwo tẹ̀ ti sọ̀rọ̀. Ẹ ti gbàgbé pé Akin ni mímọ tójú ogun lọ àáké mímu ní ńlá jí oru kọlẹ̀ mo ti jí ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nùgbẹ́nù mo ti pátákó ẹ̀fọ́ lẹ́nu ajá mo jẹ jẹjẹ ní gbogbo ilẹ̀ sílẹ̀ gbogbo bá jẹ́ ẹ̀mọ̀ kò mí la. ìdè gbàgbà ìdè gbogbo ìdè tó bínú tán ìdè tó buragbada buyọ tó buragbada gbà. another blockbuster from the stable of sexy winger concept cinema titun idán. Ah, ah, ah. I'm so sorry mi ò mọ̀ mọ̀. wá aṣojú àwèrè ni kí ló ń ṣe é ó da ọtí síyàn lára o tún lè wò má. jẹ́ ẹ̀gbọ́n kan tí mo sọ ni mo ní mi ò mọ̀ ọ́ mo ṣe fẹ́ nà mí ni. ó dé ìkọlù àti dààmú sínú ayé mi. torí nǹkan tí ìjọba àti àwọn aráàlú tó ṣe fún bàbá mi. ìfẹ́ gbẹ̀sán. Damilola Bankole Mary Sexy Winger fúnra ẹ̀ tó produce yẹ. Written directed and packaged by Babatunde Anjola. Edited by Akim Oloyelawa. Starring Mide Martin Sabiodun. Ọláyínká Solomon Ogomushi. Ọbatide Kevin Damilola Bankole Sexy Winger. Babatunde Adémiòye. Ayọ̀láyà Akim Ọ̀gàrà. Fúnmiláyọ̀ Mẹ́kunlé. Ládì Abiola Jibike, Jíbíkẹ́ Salu Sálù Bọ́lágadé Ògbólúkẹ́. Níkẹ́ Idris. Ọpẹ́yẹmí Adémẹ̀sọ̀. Abíọ́dún Ọmọakin. Káyìdé Simple World. Ọpẹ́yẹmí Òkọ́lá. Abídèmí Ṣáù. Dúpẹ́ Sàláwù. Tó sì dájọ́ Lagos, and many more in this movie titled Idan, subtitled in English. Action-packed movie, full of intrigues and full of suspense. Coming soon on Akpata TV. Watch out. Kí ló dé tẹ́yìn èèyàn fi ibi sọ́ọ̀rẹ́? pa igi ta lọ́rùn bí kò má sẹ́ni tó lè fatu eya eka eya sereya mo ní ẹni ọ́. kéèyà èèna kò máa ṣẹ̀dá tó lè fatu. ẹ kí aleluya hallelujah hallelujah hallelujah hallelujah. ká gbóhùn sókè kí a gbàdúrà fún ìránṣẹ́ yìí pé ọlẹ̀ tó sọ nínú ẹ̀ kó bí láyọ̀. àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù já já já. ọlọ́run alágbára lórúkọ jésù kòmíláyọ̀ lórúkọ jésù kagbóhùn ìyá kagbóhùn ọmọ lórúkọ jésù lórúkọ jésù kristi olúwa wa àti àgbàdúrà lẹ́ẹ̀kan sí kagbóhùnbíláyọ̀ sẹ kagbóhùn ìyá kagbóhùn ọmọ ká má ṣe gbọ́ ibi ah. lórí lórí ọṣà bábí ó yẹ gbàdúrà sókè. ní orúkọ jésù ẹ̀mí mímọ́ ọlọ́run alágbára fọkànsẹ̀ mm. láyọ̀ lórúkọ jésù kagbóhùn ìyá kagbóhùn ọmọ lórúkọ jésù lórúkọ jésù kristi olúwa wa. Ẹ gbọ́dọ̀ sókè lórúkọ jésù. Holy Gabriel Holy Gabriel Wòlíì Àdùbí ti bímọ. Ah, Ọlọ́run o ṣeun Ọlọ́run orókè àánú o ṣeun o ṣeun ọkùnrin àbóbìnrin. Obìnrin Ah, Ọlọ́run o ṣeun thank you Jesus. ṣe bọ́lẹ̀ nínú ìṣèlú àdúgbò yìí pẹ̀ṣẹ̀ wá dá jẹ́ pé ọpẹ́lọpẹ́ ṣọ́ọ̀ṣì lára ẹ̀ tó bá jẹ́ pọ́sì tí wọ́n lè jùlọ sí ó lè lo ten years ó ló fẹ́ràn ó lè rí ó ga ọ. Ah, ah, ẹ káàbọ̀ ah, <laughs> <laughs> eh, ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàáfíà ló wà adúpẹ́ lọ́wọ́ jésù ẹ ṣe ẹ kú rìn ah, eh, ẹ ṣe ń dènì àbí ah, eh, eh, ah, ó dàbẹ́ ṣe ẹ mọ̀ rìn àwa náà ṣe fẹ́ bẹ̀rẹ̀ programu ni ẹ lè wọlé kẹ́ jókòó ẹ wọlé ẹ ṣe ẹ ṣe ń gan ẹ ṣe ń gan ẹ kú kí ló wáá dé gbogbo ẹ kàn tiẹ̀ páropáro àti ẹ̀rẹ́ èèyàn kankan èèyàn kan ló dé látàárọ̀ ìgbà wo gan la fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọmọ lórúkọ èyí mo mà rógo bá ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi àbí ṣé torí pé ní jẹ́ ọjọ́ Monday ọjọ́ ajé ni bí àwọn wọn ti lọ síbi iṣẹ́ èyí tí oníṣẹ́ tó ń ṣe ó lè lọ sọ́jà jẹ́ kí n nígbàgbọ́ pé wọ́n máa tó dé jẹ́ fọkànbalẹ̀ gbogbo wọn máa tó bá wa ń bí àbí àṣà ní sọmọ lórúkọ láyà àwa méjì péré. Ọlọ́run wá ṣàánú mi. Aṣọ kan tó wọ̀ látàrọ tí mo ti rán ọmọ yìí ṣẹ́ ibo ló wá gbà lọ àbí ká rodò ká sùn kí lára lè fẹ́ mu ṣé kò ṣe pé ọmọ yìí ti sọnù àbí kò mọ̀ ọ̀nà ibi tó ń lọ ẹni ọlọ́run dá ẹni ẹni ọlọ́run dá ibikíbi tó bá wà jésù bá mi sọ ẹ dé láyọ̀ tàlàfíà o because kò yé mi báyìí o. tẹ máa ṣe nǹkan tí mo ṣe ṣe lọ náà kó fi dé. ẹ̀rọ ilé ló ṣe tó fi dé. kò sí nǹkan kan ibi ló ń pa mí. ebi ń pa ẹ mọ́mì ọkọ. wọ́n ọ sí ńlá ti lọ sójà wo òde tí ì dé. ó lọ sójà wo ì tí ì dé wọ́n fi kọ́kọ́ tó máa jẹ́lẹ̀ ni ó dáná gba ilé ìkó jẹ oúnjẹ tí mo fẹ́ jẹ ló wà níbẹ̀ kó jẹ. o ṣe ọmọ ọlọ́run dá o fún mi oúnjẹ o ṣe. o ṣe. ẹ má bínú mọ oúnjẹ tí mo lọ fẹ́ jẹ náà ni mo lọ rà. oúnjẹ oúnjẹ náà wà dà ibo ló gbé sí. ìgbà tí mò ń bọ̀ ni mo pàdé àwòlé lọ́nà tó ń sunkún. ó ń sunkún pé kí ni kí ló ṣe Ó ní ebi ń pa òun wípé kò dẹ̀ sí oúnjẹ tóun máa jẹ, pé ìyá òun dẹ̀ ti lọ sọ́jà. Bíbélì dẹ̀ sọ pé ẹni tí a bá nípé láti ṣèrànlọ́wọ́ fún, òun náà lẹni kejì wa. Torí ẹ náà mo ṣe wá gbé náà fún Ìwọ ọmọ yìí, ìwọ ọmọ yìí kí ló dé? Oúnjẹ tó fẹ́ jẹ, ó gbé fún ẹlòmíì torí pé ó pé ebi ń pa á. Abirù wà lélẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé kò sówó lọ́wọ́ tèmi, èmi náà manage mi báyìí ni ìwọ òdèdè lè o tí jẹun pọ̀ látàrọ kí ni mo mo fẹ́ràn ó ti máa fẹ́ tó máa fi lọ oúnjẹ mi báyìí sí. màá dúró káwàá tẹ̀ ẹ́ ṣe kò fi jiná kí tó jẹun. ẹni olóhùn dá wàá dúró kẹwàá fi jiná kó tó jẹun o mà ti jẹ kókó látàrí owó ọmọ yìí. má wọrí ibi tí pa mi máa dúró kẹwàá tẹ̀ ẹ́ ṣe fi jiná. ó dáa náà kọ mi gbọ́n máa lórí lọ jókòó tí bá ṣe tán máa pè ọmọ ẹ̀ kí bá yóò fọwọ́ tẹ̀ fún ẹ̀ jíjẹ́ jíjẹ́ má dara ẹ̀ láàmú lọ́jọ́ ìlú musa ni kò máa lọ màá fò tán sí ṣùgbọ́n bàbá yìí fò díẹ̀ ló kù lọ́jọ́ kù lọ sinmi jẹ́kí sáré dáná wàá jẹun sí ṣùgbọ́n kọ́ mi. èmi lè ó rẹ̀ kó tó fẹ́ láàánú ju èmi lọ kéèyàn owó tuntun tuntun oúnjẹ tó yẹ kó jẹ sínú ara rẹ̀ tí ó ti jẹun látàárọ̀ torí pé dẹ̀rẹ̀ yẹn kó tẹ́bí ń pa ó dẹ̀ gbé fún kó jẹ. Ah, jésù ó dọ̀wọ́ ṣàánú mi o jẹ́ kí n jèrè ọmọ yìí o. mọ́mí sẹ́gbẹ́ tí wàá dé sọ́rọ̀ ẹ̀yìn káwọn ti dé. ẹni ọlọ́run dá mọ́mí ẹ̀ ti pè mí lórí fóònù already wọ́n sọ fún mi pé àwọn lọ sórí òkè pẹ̀lẹ́ ṣùgbọ́n ó yá lọ gbé bàgẹ́ sínú ilé kí n wá nǹkan tí wàá àtàwọn àbúrò ẹ̀ máa jẹ. Diẹ báwo ni? ó ní nǹkan tí mo fẹ́ bẹ̀ sọ. láti bí ọjọ́ mẹ́ta sí mo ti ń notice nǹkan pa ọmọ ìná náà dá yìí. ó dẹ̀ yẹ kí wọ́n náà ti máa notice but I will still say it. ṣùgbọ́n anytime tọmọ yìí bá wá sí ìlà yìí ó máa add more fortune fún mi. in fact last time tó wá síbí. Si ó ní contract kan tí mo ti ń lé for the past three months gba tọmọ yẹn wá sí bíbá mo fún mi contract yẹn as a matter of fact mo tún ti ń lé contract mi sí and i'm very sure pé mo máa tún fún mi since she's here nǹkan tí mi wá ń feel ni pé ó ṣe bá sister ẹ̀ sọ̀rọ̀ kó jẹ́ kí ẹni ọlọ́run dá máa gbé bí báyìí èmi náà ti máa notice pé gbogbo ìgbà tó bá wá nǹkan máa ń change. wọ́n náà notice. yeah sure but ó ah àǹtí mi ó mọ̀ pé òun nìkan ló wà lọ́wọ́ wọn àti mo kúrò lọ́dọ̀ àǹtí mi máa lè díẹ̀. ìwọ ìwọ ló máa mọ tó yín máa sọ fún sista ẹ mú ètè yín obìnrin náà ọ̀rẹ́ yín dé ìmàjọ yíra yín ah, mo trust you i trust you you can do this. ah mi mi ò lè promise o but then màá try best mi because oh, èmi náà fẹ́ kó tiẹ̀ wá sí bíbá. Adétutù gbogbo nǹkan tó ń sọ pátápátá ló yé mi àmọ́ jọ jẹ́ kí tèmi náà yẹ díẹ̀ ẹ ọmọ tó ń sọ yìí ọmọ ẹ náà ni kó o dẹ̀ lè gba nǹkan tì lọ́wọ́ mi mo fẹ́ kó rántí pé ọmọ yìí nìkan òun ló wà pẹ̀lú mi òun náà ni mò ń rí pé lọ́tún lọ́sì òun ló ràn mí lọ́wọ́ ọmọ yìí ṣì wà léèwé òun ò tí ì bọ́lúdé ẹ bóyá tó bá bọ́lúdé tó bá padà wá èmi àti àjọ jókòó àjọ sọ́ngbà yẹn pé yóò máa tẹ̀lé ẹ ní o àbí kò ní tẹ̀lé lọ jẹ́ kó dìgbà yẹn náà má ti mú lọ báyìí báyìí báyìí jọ. ẹ fẹ́ understand kan tí mò ń sọ ni ah. a kò máa jẹ́ kó dàbí nípa ọmọ yìí èèyàn ń limit ẹ̀ ni ọmọ yìí ó wà intelligent gan ṣé mọ̀ ni hmm. irú tó bá wá sọ́dọ̀ mi sìn irú àwọn ọmọ mi a máa rí wọn bá ṣeré ẹ mọ̀ pé èèyàn tó yẹ pé irú ọpọlọ tó ń jà lórí ọmọ yẹn tó bá wá àwọn ọmọ mi a máa kọ ní nǹkan táwọn ọmọ èyí tóun náà mọ̀ àkọlù ṣé mọ̀ and the funny thing is ọkọ mi gan ti wò ó pé gbogbo ibi tó bá fẹ́ dé láyé yìí òun máa ran débẹ̀ hmm. òun mo ṣe wò ó pé kẹ́kúkú jẹ́ kèmi mú lọ kó má kọ̀ wá ń bì báyìí <sighs> ẹ ẹ jọ àǹtí mi ẹ jọ nítorí ọlọ́run ẹ má fi ẹni ọlọ́run dá sí bíbá ẹ jọ. adétutù ó yé mi dáadáa èmi náà mo rọ ọmọ tí mo bí mo pọ́ ọmọ mi brilliant gan-an ni ọmọ tó gbọ́n tí wọ́n kọ́ nínú ilé ẹ̀ tó tún lẹ́kọ̀ọ́ ni tó bá mú lọ fáfáà dára mi náà ni gbọ́ tèmi dáadáa ó máa padà wá ní ah ọkọ mi báwo ni lè rí. my darling báwo ni báwo ni school. káàbọ̀. mẹ́rin báwo ni lè rí mhm. ṣé kò sí wàhálà kankan ó yá wọlé lọ kó lọ change aṣọ ẹ kó jẹun ṣó ti gbọ́ mo ń bọ̀ wá báyìí iṣẹ́ ọkọ mi. àti mi ẹ jẹ́ kó mọ ìtẹ̀lẹ̀ mi ẹ má pa kárí àìsí bí ẹ jọ. ọ̀dà mo mọ̀ pé màá tọ́jú ẹ mo mọ̀ pé olùfìyàjọ mọ́ mi because nǹkan tí n bá ní ìwọ náà ló ní um, ṣé o mọ̀ pé ó ṣẹ̀lẹ̀ láti lè wí sí mi jẹ́ kí n wọlé tì kí n lè bá sọ tó bá ti gbà láti tẹ̀lé ẹ má fi lọ́rùn lẹ̀ á wà mú lọ. àbẹ́ ẹ̀rọ pé ẹnìkan lè máa dá wà níbi ìbàyìí lẹ́yìn ṣe fẹ́ sílẹ̀ fún mi. ah <laughs> mi ò rú bẹ́ẹ̀ o ìgbà mélòó gan mo fi wà lé àyíká lèmi náà máa ń wà torí tiẹ̀ gangan ni mo ṣe máa ń wà lé because ó máa lọ sí school ó máa dé èmi náà ò ní máa àtẹ́ǹsì kò sẹ́nì kankan pẹ̀lú ẹ̀ tó bá ti mú lọ́sìn ṣé bí kémi náà padà sí àyíká ni kí lọ́ọ́ máa gbé chọ́ọ̀chì jẹ́jẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ tẹ̀ ń bá fún mi. ìkúnlẹ̀ abiyamọ. ṣe bí a ṣe ń lọ nílé ah, wọn ọlọ́run ah, níbi tí ṣaláìsí o ah, ẹni ọlá ẹni ọlá ẹni ọlá dídé dídé dídé dídé dídé dídé dídé ọlọ́run bá a jí wọn dídé dídé dídé gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o. iye náà àdúrà lọ́pàá kristẹni láti bá ọlọ́run rìn mo ládùúrà lọ́pàá onígbàgbọ́ láti bá Elédùmarè. àlàáfíà ni fún yín sá. àlàáfíà fún yín. arákùnrin kí ló dé tẹ fi ń dààmú báyìí ìwé mímọ́ sọ wípé àwọn tó gbẹ́kẹ̀lé olúwa yóò dàbí òkè síónì tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé kó dúró láéláé ọlọ́run á fún yín ní ìṣẹ́gun ní orúkọ jésù kristi ìwé mímọ́ sọ wípé Etí Olúwa kò wúwo láti gbọ́ igbe wa. Ọwọ́ rẹ̀ kò kúrú láti gbà wá là. Ọlọ́run á gbà yín là ní orúkọ Jésù Kristi. Gbogbo ogun tí ó yí yín ká ni Ọlọ́run máa ṣẹ́ ní orúkọ Jésù Kristi. Tẹ́ bá ti dé ilé, mo fẹ́ kẹ́ gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta. Kẹ́dẹ̀ ṣe ìtọrẹ àánú ní ọjọ́ tí àwẹ̀ yìí bá pé mẹ́ta. Lórúkọ Jésù Kristi, gbogbo ogun tó yín ká pátápátá ọlọ́run á fún yín ní ìṣẹ́gun lórí wọn àlàáfíà ni fún yín sá. àlàáfíà fẹ́yìn náà. Um, àǹtí. ẹ wá àǹtí ẹ dúró fífi ló wà gbà. ọlọ́run àwọn agbéraga dìde sí mi àti ìjọ àwọn alágbára ń wá ọkàn mi kiri wọn kò sì fi ọ́ pè ní ojú wọn ṣùgbọ́n ìwọ olúwa ni ọlọ́run tí ó kú fún ìyọ́nú àti olóore ọ̀fẹ́ olùpamọ́ra ó sì pọ̀ ní àánú àti òtítọ́ yí sí mi kí o sì ṣàánú fún mi fi ipá rẹ fún ìránṣẹ́ rẹ kí o sì gba ọmọbìnrin ìránṣẹ́kùnrin rẹ là fi àmì hàn mí fún rere kí àwọn tí ó kórìíra mi kí ó lè rí i kí ojú kí ó lè tì wọ́n nítorí ìwọ Olúwa ti ràn mí lọ́wọ́ tí o sì tù mí nínú àmín lórúkọ Jésù Kristi. gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o. gbàdúrà gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o. iye náà àdúrà lọ́pàá kristẹni láti bá ọlọ́run rìn. àlàáfíà fẹ́yìn náà. mo ládùúrà lọ́pàá onígbàgbọ́ láti bá Elédùmarè rìn yẹ àdúrà lọ́pá kristẹni láti bọ́gà ògo jùlọ rìn iye yà. àdúrà ló ṣílẹ̀kùn àánú. àdúrà ló ṣí àná nínú. gẹ́gẹ́ bí o ti gbọ́ àdúrà èlìjà jọ̀wọ́ gbọ́ àdúrà mi. ìwọ ọlọ́run mo ló ṣílẹ̀kùn wàánú o àdúrà ló ṣí àná nínú gẹ́gẹ́ bí o ti gbọ́ àdúrà èlìjà jọ̀wọ́ gbọ́ àdúrà mi. bàbá ṣiṣẹ́ ara bàbá ṣiṣẹ́ ara aláṣepé lọ́lọ́ arákùnrin àlàáfíà ni fún mi àlàáfíà o ẹ má bínú pé mo fẹ́ gba àkókò yín ẹbí mọ Ọlọ́run ló ní kí n sọ fún yín wípé kẹ́ ṣe ìtọrẹ àánú fún àwọn opó àti àwọn ọmọ aláìníyàá àti bàbá lóòótọ́ lẹ̀ ń gbàdúrà o àmọ́ ẹ ṣe nǹkan tí ọlọ́run ní kẹ́ ṣe kẹ́ ẹ wá wo iṣẹ́ àrà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó máa ṣẹlẹ̀ lórí iṣẹ́ yín àlàáfíà ni. bàbá ń ṣiṣẹ́ àrà bàbá ń ṣiṣẹ́ àrà aláṣepé lọ́lọ́run ni bàbá ń ṣiṣẹ́. jésù òrùn òdodo ìwọ ni ìmọ́lẹ̀ ìfẹ́ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ rẹ ti ń ti ìlà oòrùn ràn wá tan ìmọ́lẹ̀ òdodo rẹ yí mi ká gẹ́gẹ́ bí ìrì tí ń sẹ̀ sí orí ewéko gbogbo mú ọkàn mi sọ ọkàn mi di ọ̀tun rọ̀ òjò ìbùkún rẹ lé mi lórí pa mí nínú ìfẹ́ rẹ sọ ọkàn mi di ọ̀tun mú ikú kúrò lórí mi mú mi wà nínú ayọ̀ kí èmi kí ó lè bá àwọn ẹni mímọ́ gba ìsinmi àmín ní orúkọ Jésù Kristi. Jésù lọ. Ah, ìyá síwájú, ẹ káàbọ̀. Àmín àlàáfíà ni fún yín o ah, kó àdúrà ọjọ́ ti break rárá o ìyá síwájú mi ò tí ì break bí bí ọlọ́jọ́ méje ni mò ń gbà bẹ́ẹ̀. ẹni náà ma mo ṣàkíyèsí pé àtìgbà tó ti débùú gbàwẹ̀ ó gbàdúrà ó gbàwẹ̀ ó gbàdúrà wọn ni kí ló dé. ìyá síwájú ìyá mi wà nínú oyún mi nígbà tí bàbá mi ṣe aláìsí wòlíì ni mí kódà inú ìjọ aláṣọ funfun kérúbù àti séráfù ni wọ́n fi orí mi sọlẹ̀ sí mo gbàgbọ́ nínú agbára àdúrà nítorí pé àdúrà ló máa ń gbà agbára kọ́. Ah, ẹ̀yin alóore mi ìyá àjọ eh, olóyè ọ̀dọ́ ẹ̀mí ló ń fi wá sílẹ̀ o. gbogbo wa la mọ ẹni tí arábìnrin ẹni lọ́hùn dá la mọ iṣẹ́ tó ń ṣe nínú ìjọ wa pàápàá bí ọlọ́run ṣe ń lò wọ́n tó dẹ̀ ń gba ara rẹ̀ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu èyí ló fi wá mú wa wò pé ká mú arábìnrin yẹn náà dákú nínú ipò alóore ká fún ọ jẹ wòlíì fúnjì. <laughs> àlàáfíà o <laughs> ṣé nǹkan tí ẹ̀ ń sọ ni pé ẹ fẹ́ jẹ́ kí ẹni ọlọ́run dá kúrò ní ipò alóore kẹ́ fi jẹ wòlíì ṣé òun nìkan ni àbí gbogbo wa torí ẹ mọ̀ pé <laughs> òun nìkan kọ́ ló ń rí bó ṣe ń rí ni èmi náà ń rí yúrẹ̀ ló ń lo michael ló ń lo èmi náà tún wá ní ìpè mẹ́ta ni o mò ń prophesy mò ń sọ àsọtẹ́lẹ̀ sí àní mi mo dẹ̀ tún ń lá àlá mo tún ní ìpè fún ọ̀gàn ni bọ̀ọ́n ṣàjẹ́ kí n kó sí mẹ́ta kó má dàgbé pé bí èèyàn ṣe gbéraga wọ́n á fẹ́ béèrè pé ṣóun nìkan ló fẹ́ kúrò ní ipò alóore àbí gbogbo wa la fẹ́ jọ kúrò nípa lórí ká wòlíì. Ah, <laughs> lóòótọ́ gbogbo wa la ní ìpè àmọ́ eléyìí kan ṣe àtọwọ́ tèmi ló ti wá aṣọ wa láti òkè láti headquarter pé ká fi arábìnrin ọlọ́run dá ká fi jẹ wọlé tó kún ṣe. <laughs> látòkè ló ti wá àbí torí pé mọ́mì ẹni ọlọ́run dá wà lára àwọn tí wọ́n jọ pinnu ìjọ ìtọ́jọ́ gbé pẹpẹ sọ̀kalẹ̀ ni wọ́n ṣe rò pé ókè bóyá káwọn káwọn ṣe oore tí ìyá ẹ̀ ṣe káwọn fi san ẹ̀san kán wá mú ẹni ọlọ́run dá kúrò nípò àlórí sí ipò wòlíì. mo ní ìpè ẹ sọ̀rọ̀ àmì òróró ṣé epo ni wọ́n fi hàn déènì mi ni mo ní ìpè ìpè ju ìpè lọ ọlọ́run dẹ̀ ń lo gbogbo wa so tí ìyá tiwa bí bàbá tiwa ò bá sí lára àwọn tó jọ tẹ ìjọ ìdó kò mí ìpè kẹ máa fi ojú kékeré kẹ máa fi wo ìpè mi o ìpè twenty thirty google map ló sọ mí nù sínú aginjù kó tó di pé ọlọ́run pè mí o instagram influencer ni mo fẹ́ jẹ́ ọ̀bọ̀ ọlọ́run sọ wípé nǹkan tí mo fẹ́ lù ẹ̀ fún nìyẹn o so mi ì mọ o mi ì mọ reason kò yé mi ah. michael juyu rẹ̀ ló mọ̀. alore abigail nobody is disputing the fact that ìwọ náà nípè òun ríran òun jíṣẹ́ and all that but uh, ó sọ pọ́ìntì kan sìn ni mo fẹ́ sáré sọ̀rọ̀ lé lórí ó ní ṣé kò kí n ṣe pé torí mọ́mì alóore ẹni ọlọ́run dá wà lára foundation member branch wa ni wọ́n ṣe sọ pé kán bọ́ sípò wòlíì no no no no no not at all gẹ́gẹ́ bí wòlíì ṣe sọ lẹ́ẹ̀kan àti headquarters ni wòlíì àgbà ti pàṣẹ wípé kí alóore Ni ọlọ́run dá bọ́ sípò wòlíì and reason ni wípé àmì òróró tó wà lórí wọn ẹ̀bùn tí wọ́n ní gbogbo bí ọlọ́run ṣe ń gba àtàrà wọn ṣiṣẹ́ and gbogbo wa náà la ń testify sí iṣẹ́ ìyanu tí ọlọ́run gba ara lóore ẹni ọlọ́run dá ń ṣe nínú branch so i mean. ẹ̀ testify sí téèyàn ò bá tiẹ̀ tí ní personal testimony pẹ̀lú ìpè ìfẹ́ tí mo ní ìpè ká ṣiṣẹ́ ibùjókòó ìpè pé ká sóyàn pọ̀ àwọn tí ayé ò fẹ́ kọ́ ní ibùjókòó ká fún wọn ní ibùjókòó tẹ́yìn ọba àti mi testimony ṣé èyàn ò rá àwọn aráàta tí wọ́n wá ń jẹ́rìí sí agbára ọlọ́run ẹ fojú di ìpè ìfẹ́ tí mo ní àbí ẹ̀yin ò mọ àwọn tí wọ́n ti ṣe ìgbéyàwó láti ara mi tó ti fi inú ṣoyún tó ti fi ẹ̀yìn bí ọmọ kan àwọn tí ìyá ọkọ bàbá ọkọ dà láàmú tí mo gbàdúrà sí ọlọ́run tí mo kígbe pè láti inú ìpè tí ọlọ́run fún mi tí ọlọ́run dẹ̀ gbàdúrà mi ṣé òun nìkan ni wọ́n testify sí nǹkan. ah ah Michael Michael. Ẹ̀ẹ́n àbà ẹkú tí orin wa olú àwọn máa ta bá a dọ̀kan. Ẹ̀ẹ́n nígbà tí ẹ tọ̀rọ̀ ń tì ẹ tọ́ wípé ẹ fẹ́ mú ọ kúrò ní pọ̀ àwòrán ẹ fẹ́ tọ́ wọn ti wòlíì kò ń tèmi lẹ́fẹ́ tọ́ ti wòlíì kò ń tàwa tó kù lẹ́fẹ́ tọ́ ti wòlíì ẹ fẹ́ tọ́ wọn ti wòlíì mo ni mo fẹ́ tàmì òye wọn lórí ni lẹ́fi bẹ́ẹ̀ mi tún nu mítìn báyìí tó yan yan tó yé mi tó bá jẹ́ pé mi lẹ́fẹ́ kí n tàmì òye wọn torí kò ń tẹ̀mí lẹ́fẹ́ tàmí òye lórí èmi kọ́ ni mo fẹ́ ti wòye kí n tèmi. ọ̀rọ̀ yín yé mi ṣẹ́ni gẹ́gẹ́ bí youth leader ìjọ tí ẹ jẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀dọ́ ìjọ wọ́n mọ̀ pé alóore ni arábìnrin now that wọ́n ti gbé wọn sí ipò wòlé so ẹ máa lo ipò yín láti sọ fún wọn pé ókè o ẹni yìí o ó ti kúrò ní alóore o ó ti jẹ́ wòlé sí i. dáàbò pé méjì tàbá ń ṣe má fi jẹ́ kí ẹ̀rọ ń bẹ̀ bá máa pass option sí i àwọn youth in church. ó dà ń bà yàn kò tí wàyà àmọ́ ajíjẹ́ fún wọn wọ́n máa bọ́ òyì wa o ẹ kú tẹ òyì wa. wòlíì ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ̀yin alóore mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà olórí ọ̀dọ́ ẹ ṣé gan ni ẹ inú mi dùn gidi gan ni fún ipò wòlíì tí ẹ fẹ́ gbé lé mi lórí yìí mo wá fi eléyìí dá yín lójú níwájú Ọlọ́run àti gbogbo ènìyàn tó jókòó níbí lónìí wípé mo ṣetán láti ṣiṣẹ́ fún Ọlọ́run mo ṣetán láti jọ̀wọ́ ẹ̀mí mi fún Ọlọ́run mo ṣetán láti máa ṣiṣẹ́ fún Ọlọ́run láàárọ̀ lọ́sàn-án àti ní alẹ́ nínú òjò nínú oòrùn mo ṣetán láti bá Ọlọ́run rìn ẹ ṣe gan ni mo dúpẹ́. lágbára Ọlọ́run náà lè fún iṣẹ́ àmín iṣẹ́ tó gbà yín kò ní di ṣe mọ́. àmín Jésù. àmín Jésù. Àmín. Àmín. Àmín. Àmín dẹ́dùn. Àmín dẹ́dùn. wá fi sí gbogbo wa. àmín gẹ́gẹ́. ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ o ọlọ́run ayérayé o ọlọ́run orí òkè àánú o a gbàdúrà fún ọmọ rẹ olúwa bá wa gbàdúrà fún lórúkọ jésù olúwa gbàdúrà fún ọlọ́run àánú olúwa sọ àánú yìí kalẹ̀ olúwa sọ agbára ìyanu kalẹ̀ olúwa sọ agbára ìwòsàn kalẹ̀ olúwa wo ìránṣẹ́ yìí sàn lórúkọ jésù kristi ìwé mímọ́ sọ wípé àyà yóò pa àwọn àlejò wọn ò fi ìbẹ̀rù bójó jáde níbi kọ̀lọ̀fín wọn ní orúkọ jésù kristi ọlọ́run orí òkè àánú gbogbo àlejò tó ń tà tó ń rà nínú ayé ìránṣẹ́ yìí ní orúkọ jésù kristi ó yẹ ẹ máa jáde ó yẹ ẹ máa jáde ó yẹ ẹ máa jáde tá a bá wá rí gbogbo agbára tí a wá nínú ọlọ́run tí a kò rí tó ń ja ayé ìránṣẹ́ yìí lógun ó yá o agbára iná o ó yá sọ̀kalẹ̀ ó yá jó wọn run ó yá jó wọn run ó yá jó wọn run ó yá jó ọlọ́run àánú àtọrọ abẹ̀bẹ̀ nítorí pé orí òkè àánú la wà yìí ilẹ̀ àánú sì la a wà pẹ̀lú atọrọ àánú fún ìránṣẹ́ rẹ yìí lórúkọ jésù olúwa ẹ rọ̀jò àánú lé lórí lórúkọ jésù olúwa ẹ ṣíjú àánú ìránṣẹ́ yìí olúwa ẹ wòsàn olúwa ẹ wòsàn oníwòsàn ńlá òde ọ̀run o olúwa sì sọ̀kalẹ̀ ó yá wo ìránṣẹ́ rẹ sàn ní orúkọ jésù kristi ìwé mímọ́ sọ wípé etí rẹ kò wúwo láti gbọ́ igbe wa ọwọ́ rẹ kò kúrú láti gbà wá là olúwa ọlọ́run olùṣẹ́gun olúwa ẹ ìránṣẹ́ yìí sílẹ̀ lórúkọ jésù kristi nínú ìdè àìsàn olúwa ẹ ìránṣẹ́ yìí sílẹ̀ a yín ga a lọ́ba nítorí pé ẹ ti gbọ́ tiwa ní orúkọ jésù kristi orúkọ tó ju gbogbo orúkọ lọ yá kò máa sẹ́ni tó lè pa. igi tá lọ́rùn bí kò máa sẹ́ni tó lè fatu. Eya leka eya sereya. Mo ní ẹni ọlọ́run. Olú ẹni ló ń dá ìdílé wa mo ti wò yín káàkiri àyíká mi ì rí yín mi mọ̀ pé bíbá ilẹ̀ wà. mo lọ gbàdúrà mi ní ìyá mi ṣé kò sí. kò sí nǹkan kan mà arákùnrin kan ló ń wá yín gbàtàwá dẹ̀ ti wo àyíká tá a rí yín èmi ti ní kó máa lọ. ẹ ò dẹ̀ gba nọ́mbà wọn àbí nǹkan. rárá mà mi gba nọ́mbà wọn. Ah, ẹ ah! ẹni ọlọ́run dá alábàbọ̀ yìí wá. o ṣe Bùkọ́lá ẹ gbàgbọ́ ẹ jókòó ẹ káàbọ̀ gbogbo ilé kọ. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà kọ́ ẹ̀sìmá wòlíì ẹni ọlọ́run dá ẹ má bínú pé mi ti wà jọjú sí i látijọ́ ẹ̀ ṣẹ́rí ipa àdúrà yín lórí mi bàǹtà bàǹtà báyìí ni mo rí ẹ wo àdúrà yín gbà lé mi lórí mo dúpẹ́ lọ́wọ́ yín ìdí nìyẹn tí mo fi sọ pé kò sí bó ṣe wù tí mo lè bízì tó sẹ́ẹ̀ mo gbúdọ̀ wá yọjú sí ilé mi kí n ah. dúpẹ́ lọ́wọ́. Oh. ah alàgbà Bọ́lájí ọlọ́run nìkan ló ń gbàdúrà òun dẹ̀ nìkan ni ọpẹ́ àti ìyàngó yẹ fún òun ló jẹ́ kẹ́ máa dúpẹ́ fún kì í ṣe mi. Eh, bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ọlọ́run ló ń gbàdúrà àmọ́ eh, ẹ̀yin tí ọlọ́run lò láti jẹ́ kí àdúrà irú tiwa yìí gbà ó yẹ ká lè dúpẹ́ lọ́wọ́ yìí ó yẹ ká mú rè bẹ́ẹ̀ ni eh, ẹ ẹ ẹ bá mi gbà. ah ṣé lè yóò wá pọ̀ báyìí. Ah, ah, kékeré ló wà bẹ́ẹ̀ thirty thousand naira ló wà bẹ́ẹ̀ ah. bẹ́ẹ̀ ni máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ àdọ́bà ṣe gbà sí. ẹ wo ní orúkọ Jésù olúwa ọlọ́run òkè àánú á gbàdúrà fún yín ibi tí ẹ ti mú owó yìí ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò ń bẹ̀ àánú ọlọ́run ò ní fi yín sílẹ̀. bẹ́ẹ̀ ló máa rí àṣẹ ọ̀run ti gùn Jésù Kristi olúwa wa tí pèmí bá dún tán mo lè ra òkun kí n kọ́ kátìdra síbẹ̀ mo kàn fẹ́ bóónú jẹ ni ọlọ́run. ẹ ká sọ ẹ ká sọ. kí ló ṣẹlẹ̀. áńgẹ́lì là ń béèrè. áńgẹ́lì orí ilẹ̀ ni àbí tọ̀run. wòlíì ẹni ọlọ́run dá láńgẹ́lì ẹ bá mi pè wọ́n bọ́ síta. ẹlẹ́ni bẹ̀rẹ̀ ẹni ọlọ́run dá ẹni áńgẹ́lì ẹni ọlọ́run dá ṣé bíbá ìjẹ́ lè wòsàn ni a ní kẹ́ gbọ́mọ lọ sílé ìwòsàn kẹ́ lọ tọ́jú ẹ̀ tó bá dákú mọ́ yín lọ́wọ́ ẹ máa sọ wípé ọmọ dákú mọ́ yín lọ́wọ́. Ah, ah. ọmọ kú sí ṣọ́ọ̀ṣì ni wọ́n máa sọ. o ẹ wá sọ ṣọ́ọ̀ṣì wa di orúkọ burúkú ẹ kó sì kúrò jàre pẹpẹpẹ náà dáadáa. kí ló dé kí ló fariwo ààrẹ ah. kan gbóná ni àtọ̀dá kí ló ṣàbúrò ẹ̀. ààrẹ gbóná ẹjọ́ ẹ ṣàánú mi. ọmọ yìí gbóná kí lẹ wò tó fi rí báyìí gbé wá gbé wá gbé wá gbé wá ọlọ́run ẹ̀rí o ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ̀mí mímọ́ o ọlọ́run orí òkè àánú mo fi ọmọ ilé yín lọ́wọ́ olúwa mi gbàdúrà fún lórúkọ jésù atẹ́gùn ìwòsàn kó fẹ́ lọ máa àgbé yín ga ṣe yín lọ́ba nítorí pé èèyàn ọlọ́run. gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o gbàdúrà o praise the lord ọlọ́run orí òkè àánú ẹ ṣé o ẹ ṣé olúwa fún ìwòsàn tí ẹ fi fọmọ yín olúwa ẹ ṣé àkíyèsí ah, o o ṣé wọn náà wá rí i pé ara ẹ ti balẹ̀ báyìí ṣe rí lóòótọ́ ọlọ́run máa ń gbọ́ àdúrà àmọ́ ìyẹn ò ká má lọ sílé ìwòsàn ẹ ní láti gbé yín ká sí hospital kán lè ṣe àyẹ̀wò tó péye fún kọ́tẹ̀ mọ nǹkan tó ń ṣe ṣe rí pé òun ló ń jẹun ò fún ní tọ́mtọ́m tó ń la ẹ̀ ẹ gbé lọ ṣe ti gbọ́ ọlọ́run á gbàdúrà rẹ̀ lọ́lẹ́ yíká áńgẹ́lì mímọ́ kí ọ áńgẹ́lì mímọ́ kí ọ bí lè ṣe dàbí lè lọ ajá wòlíì ló ṣe ọ̀rọ̀ àdàlà àbó tiẹ̀ máa wọ̀ ṣáde ń ṣe májíìkì nínú ìjọ ẹni mi o ẹni ọlọ́run dá ti sọ rẹ̀ di ọmọ dádì àǹtí ní kẹpẹ́là tí wọ́n ń pidán pidán pidán dọ́kọ́ kó dẹ̀ máa wo oògùn ló ń lò oògùn ni àbí kó jẹ́ tó bá wo bí mo rí Mm-hmm, ó ní kọ̀kọ́ ó ní kọ̀kọ́ tó wà lábẹ́ aṣọ yìí. bàǹtẹ́ni bàǹtẹ́ni ah bàǹtẹ́ni. àṣírí ẹ̀ dẹ̀ máa tú o ó kàn lè take time. O máa tún ó máa tún pè láńgẹ́lì <gasps> áńgẹ́lì tèmi náà. sista Ọlábísí mo ti ní kẹ́ má dúpẹ́ lọ́wọ́ mi mọ́ ọlọ́run ayérayé ọlọ́run orí òkè àánú mm. òun nìkan ni ọba tí ọpẹ́ àti ìyògo yẹ fún òun náà nìkan ṣoṣo ni ká máa dúpẹ́ fún. bẹ́ẹ̀ni ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi. ẹ wo torí pé mo kàn ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣe òun náà mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín ẹ wo hospital tọ̀tọ̀ mẹ́ta ni mo ti dé wọ́n dẹ̀ sọ fún mi pé mo ti lóyún. Ah, praise the lord hallelujah ọlọ́run orí òkè àánú àgbé ọ̀gá ọlọ́run ayérayé o ṣeun fún oore tó o ṣe nínú ayé ìránṣẹ́ yìí olúwa a dúpẹ́ torí pé ti ṣe láṣẹ pé ah, lórúkọ jésù kristi àfọ̀n yìí á wá gboko tó wọ̀ ní orúkọ jésù níjọ́ ìkúnlẹ̀ yín ẹ bímọ bí àwọn obìnrin ebéèrú bẹ́ẹ̀ bá ti fi orókún ọ̀tún kúnlẹ̀ lẹ́ẹ̀ máa fi tòsì dìde àwa gbóhùn ìyá agbóhùn ọmọ agbóhùn bàbá àfòfáyọ̀ àkàlélúyà lórúkọ jésù kristi bẹ́ẹ̀ ló ṣe máa rí ah, inú mi dùn ọ ah. ayọ̀ mi kún ah. jésù ṣeun wíwá ṣeun ṣeun wòlíì ẹni ọlọ́run dá hmm máa polongo yín fáráyé máa jẹ́ kán mọ̀ pé orí òkè yìí is tasted and trusted ṣe rí máa jẹ́ kí mọ̀ pé ní kérúbù and Seraphu, àwọn wòlíì ọlọ́run wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá sọ fún yàn pé báyìí ló ṣe máa rí bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ẹ̀yin náà wá wà lára wọn máa polongo yín ṣe wá rí mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn máa wá mú ọkọ mi máa mú wá síbi torí pé kò kì í ṣe kìrìsìtẹ́nì o mùsùlùmí ni ṣùgbọ́n torí pé inú mi ń dùn ayọ̀ mi ń kún oore títí láéláé tọ́lọ́run ṣe fún mi àjọ máa wá síbí bá àjọ máa máa Johnson máa jẹ́ kóun náà wá síbí bá fúnra rẹ̀ kó wá gbà ń pé àdúrà ń gbà ní kérúbù à ń ṣera fún. Jésù ṣe ah! Jésù ṣe ẹ wo ilé nílé yín ilé Ọlọ́run ilé gbogbo wa ni ìgbàkúgbà tẹ́ ẹ bá ti dé ẹ káàbọ̀ Ọlọ́run a máa túbọ̀ máa gbàdúrà wa ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ Jésù Ọlọ́run ń gba omi ṣe àṣẹ sí gbogbo àdúrà tí a bá gbà tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn dédé bẹ̀rẹ̀ sí ní pè mí ní áńgẹ́lì àwọn kan ń pè mí ní abóluwa sọ̀rọ̀ kó gbọ́ àmọ́ gbogbo eléyìí ìbànújẹ́ ọkàn ló ń jẹ́ fún mi lọ́sàn-án àti lóru. ṣẹ́ẹ̀rì tá a bá ń ṣiṣẹ́ olúwa ó yẹ ká máa ṣe ọpọlọ wa ká máa ṣe olúwa kórè wa máa pé ká dẹ̀ máa observe observation lónìí ayé o mm-hmm. ká má bàa jèsí kòtò ká dẹ̀ má bàa ṣiṣẹ́ ṣé ẹni ọlọ́run dá nìkan ló wà ní jọ́ọ̀jì àbí tó fi jẹ́ pé ọ̀rọ̀ ẹnìkan náà máa ń sọ àti parish yìí àtọ́dá parish yìí àti ní headquarters tó bá sọ wípé wọ́n fẹ́ ṣe nǹkan ní chọ́ọ̀chì yìí láti headquarters báyìí òun nìkan ni ṣé wò ríran ni kò jọ ẹ lójú ó rí bó ṣe máa ń ṣe ló máa ń kàràmásìkí nǹkan àfi bíi pé bóyá àwa náà àti ẹ̀gbọ́n náà ń gbọ́ àfi pé bóyá àwọn náà àti ẹ̀sìn ọlọ́run ṣé òun nìkan ló ń gbọ́ lọ́run ṣé òun nìkan ló ń sin jésù ni. mo ti mọ ibi tó gun ti wọ́n wà ibo ni ogun kiri wà ti da omi mu ogun burúkú ni kéèyàn ní ìpè kípe ẹ̀ dẹ̀ máa fọ̀n kó má lọ́kọ̀. ètè wa máa wọ̀ ó máa máa ṣe bí ìgbà tó yẹ pé òun nìkan ni bẹ́ẹ̀ sì ni kò lówó ju gbogbo àwa tá a wà níjọ yìí lọ àwọn èèyàn á máa wọ́ tẹ̀lé bí ìgbà tó jẹ́ pé òun nìkan ni nínú ètò ẹ̀ máa ń bí mi ni. ẹ sùúrù ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín. <laughs> ajá wòlíì kò gbọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ tó bá gbọ́ nǹkan ṣe mọ̀ pé lálẹ́ àná nígbà tí mò ń gbàdúrà bí Michael ṣe dé nìyẹn hmm. Michael kan gbé mi tìrabàyè irọ́ ni o mo bá rí yàrá yẹn mẹ́ta ló bá ní yàrá Sharon ni o yàrá Tinúkẹ́ ni o yàrá ẹni Ọlọ́run dá ni o owó ló fẹ́ kí n mú ẹ̀wọ̀n mú ní hmm, Michael gbé mi wọ yàrá ẹni Ọlọ́run dá ni mo bá wọlé bàbá tó bá ṣe nígbà tó fẹ́ lọ sọ́dọ̀ bàbá yẹn ó kọjá odò méje irọ́ bíríìjì mẹ́ta ó gbé kéno ó gbé kéno bàbá yẹn wá sọ fún un kó wá ṣé wàá rí nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé kò wá kí n ṣẹ̀bi ẹ̀ o hmm. ṣùgbọ́n wọ́n ti bá a ṣe ètò yẹn débi tẹ́ pé kò lè padà wọ́n bàbá yẹn wá sọ wípé inú kó o kú àbí kó o ya wèrè fọwọ́ mú kan ó ní wò ó ní ìpè ẹ ò ní lówó lọ́wọ́ hmm. ó ní ìpè ẹ ò ní lọ́kọ débi tó máa hmm. bímọ. iṣẹ́ yẹn wá ni pé trade by barter. ó ní ṣùgbọ́n tó bá ṣe ń sọ ló máa máa dáhùn ó ní hmm. àmọ́ ebi ò ní pa ìwà kàn máa rówó jẹun ni ó ní kó wá mú gbogbo ẹ̀ kó wá sọ wípé ìpè ẹ ò béèrè owó. kò dé kí n gbowó lóòótọ́ ni lóòótọ́ ni tó bá máa ṣiṣẹ́ ìṣẹ́gun àlàáfíà rẹ fún yín. ìṣègùn nìkan náà ṣé ẹ̀yin rò pé wòlíì ọlọ́run dá ṣó lè ṣe irú nǹkan báyìí ṣá ṣé ìwọ rí i pé àwọn tọ́lọ́run bá pè tó bá jẹ́ pópè ní pé tó tán twenty two twenty three náà ti máa ń márì hmm. ìwọ mọ̀ ok ẹ jẹ́ ká ti bi ìṣáná kí èso ògùn agbègbè àwọn ọmọ máa gbá mi lóye wo ló single nínú wọn gbogbo wọn ló márì kan tó pé thirty. Ah, ah. Mm. alásìkò Tinubu á tù wá lára <laughs> àwọn èèyàn tó lépo máa di one thousand a máa fi wọ́n rè ní kò lè di one thousand ọlọ́run ìgbàlà sádi <laughs> ọ́ ọlọ́run ìwòsàn akéèpé ah, ọ́ kí màmá ní òkùnkùn <laughs> máa jẹ́ kó mo rí ọkàn wá o. ò ní ẹni ẹ ṣe gan-an. ọlọ́run gbà tí ara yín ṣiṣẹ́ ìyanu wọn. àdúgbò lọ́wọ́ àmọ́ ẹ. Eh, nǹkan kan wà tó lóun ò ṣe fún mi mo wò pé àbí mo ṣe ọlọ́run. bẹ́ẹ̀ ni. Ah, ah. nǹkan kan. bẹ́ẹ̀ ni. kí ni nǹkan náà. obìnrin ni ìyàwó obìnrin kankan ò bá mi láti àárọ̀ kálẹ̀ rí ah, mo ti wá wò pé kí ló lè jẹ́ problem àbí torí pé kò sówó lọ́wọ́ mi ni àbí torí pé tààrọ̀ ò bá talẹ̀ lọ́wọ́ mi ni àmọ́ ń sìn tọ́lọ́run ti gbàdúrà mo ti rí jájẹ́ ó lè tọ́jú obìnrin síbẹ̀síbẹ̀ náà mi pàpà obìnrin fẹ́. alàgbà bọ́lájí ṣé mi ò mọ̀ pé ọlọ́run máa ń gbàdúrà ni nǹkan tí ó dára ó ń fàdúrà èyí tí ò dáa náà tó kù díẹ̀ káàtó ó ń fàdúrà kó ba lè yanjú èmi nígbàgbọ́ pé ọlọ́run ìtẹ̀dọ́ òkè àánú yìí á gbàdúrà yín á ṣe tí yín láṣẹ pé lágbára ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ ní ìgbàgbọ́ abẹ́yìn ò ní ìgbàgbọ́ ni. Ah, mo nígbàgbọ́ Eh, mo fẹ́ kẹ́ nígbàgbọ́ kéde máa gbàdúrà nítorí pé ọlọ́run ìtẹ̀dó orí òkè àánú yìí ọba tó ń gbọ́ àdúrà á gbọ́ àdúrà wa ìwé mímọ́ sọ wípé tí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tó dàbí hóró mustadi ẹ máa pàṣẹ fún òkè pé kó ṣìdí kó wọnú omi lọ yóò sì rí bẹ́ẹ̀ ìwé mímọ́ sọ wípé ẹ wá kiri ẹ̀yin yóò sì rí gbà ó ní kí ẹ béèrè àwa yóò sì fi fún yín mo fẹ́ kẹ́ máa gbàdúrà ní gbogbo ìgbà kẹ́ẹ̀dẹ̀ fi gbogbo ìgbàgbọ́ yín kẹ́ fi rọ̀ mọ́ ọlọ́run á dẹ̀ ṣe tiyín láṣepé lórúkọ jésù kristi <laughs> yes <laughs> mo lé ẹni ọlọ́run dáhùn. ẹ má bínú ọ ṣé mo lè gbé yín jáde. jáde jáde. irọ́ irọ́ irọ́ ẹ kì í ṣe ẹ má rò lọ bẹ́ẹ̀ yeah mo kàn ń all the time ah, church church church church church ẹ mọ̀ ká gbàdúrà kẹ́ gbàdúrà fún mi at least nínú àdúrà tẹ̀ ti gbà fún mi kẹ́ ẹ lè jẹ dàrẹ́ tó ń jẹ látọ̀dọ̀ mi ẹ abẹ́ wàánú àwẹ̀ ni. Ah, rárá o mi ò gbàwẹ̀ lónìí. <laughs> ẹ ṣe gan-an. <laughs> ẹkùn tẹ oyún wa mo bọ́ tẹ̀ ń tọrọ oúnjẹ yẹn kan yẹn. bẹ́ẹ̀. tó bá yẹ pé pípa yìí ẹ má yẹ kí àwọn tó máa fi owó tó ń jẹ ẹ má yẹ kó máa pa ọ́ tàn yìí o pákéjì ni bòbò wọn máa ń ta o tẹ bá fẹ́ jẹun ẹ̀yẹ mo wá tẹ bá yẹ oúnjẹ wa ìyá tún jẹ wọ́n tẹ̀ ta àwọn tó tìǹtìǹ àmàlà àti bẹ̀gì àti ewédú tó ń bọ́ná pẹ́ẹ́fẹ́ kódà wọ́n tẹ̀ pa ògúnfe wọn tán ni ẹ̀yẹ mo wá ẹ̀dẹ́kìlọ́ba yà wa tẹ bá wá jẹ dẹ́ bàbá dùn ẹ̀ wá pa mí ẹ ṣe gan ni mo really appreciate yín but ibi táwa ti fẹ́ lọ jẹun kì í ṣe àwọn local restaurant ẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀ àwọn environment náà ti ń ṣe àwọn oúnjẹ kò really befit ibi táwa ti fẹ́ lọ jẹun ṣe understand but ẹ má worry tí n bá ti ń lọ èmi máa fẹ́ lówó so that kẹ́ lè lọ jẹ àmàlà àti. gbẹ̀gẹ̀ àti ewédú. o oh, ẹ máa mix ewédú àti gbẹ̀gẹ̀. ẹ máa fẹ́ mọ tó fún mi bẹ́ẹ̀. ó tẹ̀lé pa ògúnfẹ̀ wọn tán náà ni. Oh, ẹ máa fún mi lówó. ṣe máa ń jẹ pọ̀mọ́. a máa ń jẹ pọ̀mọ́ ẹ máa fọwọ́ pọ̀mọ́ ti. Ah, ah, àdúrà wọn ti bà ó <laughs> àdúrà yìí ti bà jẹ bàbá àdúrà yìí ti bà <laughs> àdúrà wọn ti bà kò tẹ ẹ tó bá tọ bẹ́ẹ̀ àdúrà yóò ní bà kò ní dà fún mi. ẹ má ṣe pé ẹ má jẹ ká ṣe pé. ẹ má ṣe pé ẹ má bà mí <laughs> no problem tí bá ti lọ màá rí. àdúrà yìí ti bà. ẹ má má dá lóhùn ni fún ọkùnrin náà tí kò rìn nímọ̀ àwọn èèyàn búburú tí kò sì gbúra ètò. mo jẹ́ kí n sọ fún ẹ tó bá rìn ní ọ̀nà àwọn èèyàn búburú gan àìsáyà la máa kà fún tó ní pé ẹ̀jẹ̀ ara wọn á sì dàbí ọtí wáìnì lẹ́nu ara wọn ó ní ẹran ara wọn á dẹ̀ kó sọ pé súyà ò bọ́ ó ní pé ó máa máa rùn bí ẹni tó ń ṣàṣùn ni wọ́n á máa fọwọ́ ara wọn ṣera wọn ni. ìyẹn fún àwọn ọ̀tá èmi ń gbàdúrà fúnra mi ni mi gbàdúrà fọ́tà gbàdúrà o gbàdúrà o. gbàdúrà gbàdúrà gbàdúrà o. kò tọ́pẹ́ and uh, secondly ẹ̀yin ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah tẹ́tí ẹ fún mi láǹfààní yẹn láti lè gbàdúrà yín jáde ẹ ṣe gan ni. àgùdọ̀ wa lè tó yẹn o èmi náà mo enjoy ara mi ṣe mo dúpẹ́ gan-an ni. jọ̀ọ́ má bínú ṣé mr bọ́lájí àti ẹni ọlọ́run dàṣọ́rọ̀ ti ń fẹ́ra wọn oríṣiríṣi ara ló máa wà lọ́wọ́ ẹlẹ́nu ọjọ́ mẹ́ta ó jẹ́ fílẹ̀ mo notice kùrùkẹrẹ náà a wá sáré lọ sí ọ̀dọ̀ dry cleaner lọ fẹ̀jẹ̀ sáṣọ gbogbo àwa gan pápápá. Ah, ọlọ́run ò ṣe ṣé pé èèyàn kan lè kẹnu ìfẹ́ sí mi. ah wà á ṣe látàárọ̀. àlàáfíà ni fún yín o. Ken. ìyàwó ọ̀sìngìn ẹ̀yìn yìí ò ní mẹ́ni ọ̀tẹ̀ tí gbé yín sílé lè tẹ́yìn dán ló dán ẹ̀. ṣé mo sọ fún ẹ pé mo gbéyàwó ẹ nídìí kẹ́ sọ fún wa pé kì í ṣe ìyàwó washington ah, ìjọ wo lẹ bẹ̀rẹ̀ sí ní lo wet clips tètè yín dán jollof rice lẹjà àbí fried rice alága <laughs> ẹ mọ̀ kóróró ti bà tiwọn jẹ́ <laughs> ẹ pẹ̀lẹ́ àbí ẹ rò pé a mọ̀ pé ẹ̀yin àti òǹkùn Bọ́lájí. pé kí ni. pípé ẹjọ́ wa ni. jọ Abigail kí lórí gangan kí ni nǹkan tó rí nísìn tó fi dá mi dúró. nǹkan tèmi rí. <laughs> nínú gbogbo rògbòdìyàn ọdún tá a wà yìí tepo ti wọ́n ẹnìkan wá gbé SUV wá under hmm. pilot tó wá tán èsì fún yín ah. àwọn tó ń lo Toyota Camry two thousand and three wọn bí wọn dá ọ wá tán èsì fún yín gbogbo ẹ wá tutù yẹriyẹri powder tẹ wá lò látàrọ àbí kò tí èsì yẹn ló tẹ dàbí kó dàbí pé powder wà ń bẹ. Abigail Ọlọ́run á wà pẹ̀lú ẹ Tinúkẹ́ kújókòó ń tiẹ̀ àlàáfíà nífẹ̀yìn méjèèjì. Hmm. àdúrà tèmi àti ẹ̀ máa gbà fún yín ni pé kẹ́yìn máa mẹ́ni bí mo ṣe ń yẹn kò ríran rárá ìmèrè ni ìmèrè burúkú ni. ẹ kì í ṣe pé kò ríran ó ríran ṣùgbọ́n inspiration inú omi ni ó ti ń wá. fẹ́ bẹ́lẹ̀ nǹkan ṣé wò ó láìkí bọ́bọ́ yẹn má parọ́ fún mi kó n fara pamọ́ fẹ́ni tó máa sin. mo láìpẹ́ orí bó ṣe rí ni ó sì bọ̀lẹ̀ ah, ó tún kúrò fún pa fẹ́rẹ́fẹ́ èèyàn tí mo máa. jẹ́wọ́ pè mí fún ẹ ọlọ́run ìpè mi two thousand and thirteen ọlọ́run tó pè mí ní twenty thirteen ó mọ̀ pé kọ́ọ̀lì tèmi iṣẹ́ ìfẹ́ ni má ṣiṣẹ́ ibùjókòó fún àti iṣẹ́ ọkọ rẹ̀ tí bá ti lọ́kọ rẹ̀ ó máa gbá títì kò ní ṣe nígbà tí mm-hmm. iṣẹ́ ibùjókòó èso méje. Ah, hmm, ah, ṣé màá bá mi bá sọ̀rọ̀ náà báwo ló ṣe fẹ́ rí. tí bá ti ṣiṣẹ́ sí wọ tó bá ti parí hmm. tí ò bá rí ọkọ ẹ̀ ò ní balẹ̀ eh? lọ́rùn pé twenty thirteen. Ah, á mú mi ṣeré o ìfẹ́ là kọjá òfin ò love relationship kà lóyìnbó ń sọ. <laughs> má mọ lóore ah, ah, sórí tábà tó fẹ́ lé ọkọ ọ̀run ẹ̀ dànù ah. ṣé o mọ̀ pé wọ́n bá Dáfídì fira nínú báíbù gan tí bàbá yín bá gbàdúrà lé ní àṣepè lọ́la bá mi ṣí ibi tó mi ìmọ̀ ibi tó wà bóyá kí wọn náà mọ̀ báyìí bá mi ṣí ibi tó ti sọ wípé ọmọ ọlọ́mọ ọmọ wọn yóò sì di ọmọ ọlọ́mọ wọn ò sì ta gbogbo nǹkan ni wọn. àìsáyà àìsàyà orí àìsàyà ló ní pé wọ́n á sọ ìran ara wọn di síyà orin dáfídì ni. báwo dẹ̀ ni ara ọmọ náà ṣàrẹ̀ balẹ̀. Eh, ah, ara wọn ti balẹ̀ eh, kó tó di wípé wọ́n sùn mo fún wọn ní omi agbára bẹ́ẹ̀ ní kí n fún wọn bí mo dẹ̀ ṣe fún wọn ara wọn wálẹ̀ ojú wọn sọ̀kalẹ̀ wọ́n sùn àmọ́ àìpẹ́ yìí ni wọ́n jí bí wọ́n dẹ̀ ṣe jí ah, wọ́n káyà sókè mo ní kí ló dé wọ́n ṣàlàyé fún mi pé àwọn láwọn àlá kan mo lè ní pọ́n kàn jẹ́ kí n gbọ́ ìgbà tó máa rọ́ àlá náà fún mi ó ó rí bákùnbákùn mo wá sọ fún wọn pé kán farabalẹ̀ kán jẹ́ kí n fi tó yín létí pé ó máa dáa káwọn fún ara wọn kẹ́ ẹ gbọ́ láti ẹnu wọn ká lè túmọ̀ ibi tá a máa dojú àdúrà kọ. ẹ àwọn afàdúrà jagun wa ń kọ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé èmi ò kì í ṣe ọjọ́ ìpàdé wọn mo máa ní láti pè wọn láti pè wọn kọ́kọ́ ní màá bọ́ wọn. ẹ pa àwọn àfàdúrà jagun ẹ jẹ́ kán mọ̀ pé iṣẹ́ òru wà ní àṣálẹ́ yìí kí wọ́n wá. ó dà ó dà á pé gbogbo wọn sì máa send text message sólò yẹn náà ẹ ṣe. kí ni àwọn ìrántí sọ pé ẹ rí i in fact mi mọ̀ pé ilẹ̀ jókòó ọlọ́run ló ní kí a lè identify àkànyìn sí i. ẹ ṣe wà ah ok you're fine you're fine. ṣé kí ni mo fi ṣe ní ọyọ fẹsùn àwọn máa kọ sínú ọ̀rọ̀ wọlé kan. ẹ ṣe wà. ẹ wá jókòó ẹ wá jókòó. <laughs> it's okay. Alright, yes. ẹ káàbọ̀. ẹ ń fà ṣe wà àlàáfíà ni mo rí kọ́. a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. àmọ́ ti pe aago yìí àmọ́ ẹ̀ gbé. ah yes yes yes mo ráwọn láìsí but mo ń ṣe àwọn preparations fáwọn kankan ni ẹ̀mọ̀ èmi àti ẹ̀mí mi ayé mi ẹni bí ọkàn mi ìyàwó mi àjọ jáde so um, mo drop ẹ̀mí ò tiẹ̀ ní intentions láti wá sínú ọgbà but akọ̀yìn sí yẹn tí mo rí yẹn mo pé ah wòlíì ẹni ọlọ́run dá yìí ah àdẹ̀gbùdọ̀ gbá wájú lé ọba kọjá ká má kí ọba ó bó ṣe ní kí n ṣe ẹ lò sí ẹpẹ̀lẹ́ <laughs> ẹlẹ́mà ah, ah wòlíì ah eh, ok màá pè yín màá pè yín màá pè yín wòlíì ẹni ọlọ́run dá ẹ gan ni thank you very much ma baby baby rọra máa rìn o lọ ṣe nǹkan tó lọ fẹ́ ṣe yẹn oh lọ ṣe máa lọ má wọrí mo wọ ok ah, ìbọn ni màá kọ pé nígbà tí wọn mọ́tò máa pè ẹ́ dọ́fíìsì rẹ all right baby ok take care easy o take care easy ah, kó gbàdúrà fún mi i love you baby yeah ah, wòlíì ẹni ọlọ́run dá màá màá pè yín ẹ jọ̀ọ́ ẹ bá mi máa fi àdúrà ránṣẹ́ sí mi all right ẹ ẹ ṣe máa. igi ta. sẹ́ni tó lè fatu Bọ́lájì. Iye ni wípé Bọ́lájì ti mú ẹ lọlé. Ah, ó ti mú ẹ lọ sọ́dọ̀ àwọn mm. pẹ́rẹ́ǹtẹ̀. Ó ti mú mi lọ. Tẹ bá rí ìgbà tí mo débẹ̀, wọ́n wá ń kẹ́ mi, wọ́n ṣe mí bí ẹyin. Ìwọ ah, mi dùn. Ó ti di ìyàwó nìyẹn o. Ah, ìyàwó ọ̀sìn dín. Èmi nìyẹn. ọjọ́ tí Ọlọ́run pè mí. Google Map ló sọ mí nù wọ́n sọ mí nù sínú igbó inú aginjù ah, ah. ọlọ́run ní máa bẹ̀rẹ̀ mi lolúwa ọlọ́run rẹ hmm. mo fẹ́ lu ọ mo ní ọlọ́run mi ẹ stop now ah, mo ní Instagram influencer mo fẹ́ ṣe ó ní rárá o mo fẹ́ lu ẹ fógo mi ni àmọ́ ṣe hmm. bẹ̀rẹ̀. gbogbo hmm. eh. korokoro táwọn méjì ń ṣe káàkiri pé bóyá wọn máa fẹ́ra wọn àṣẹ wọn ò ní fẹ́ra wọn. kí ni kí ni o farabalẹ̀ sórí gbogbo kòrò kẹ́rẹ́kẹ́rẹ́ ẹkùnrù tí wòlíì ẹni ọlọ́run dá tó ń ṣe kákàkiri yẹn kò lórí ọkọ ni hmm. òun ló ń tira ìmọ́bọ̀dá yẹn lọ́rùn bó ṣe máa ń ṣe nìyẹn hmm. ojoojúmọ́ bíbélì ni ojoojúmọ́ ìpè yìí ni bó ṣe máa jókòó nìyẹn tó máa kára ibù látàárọ̀ títí dalẹ́ bí ẹni pòun ló kọ bíbélì wo rẹ má hmm. jẹ́ ń tàn ẹ́ kò lórí ọkọ. ìyá mi nínú olúwa ìyá mi nínú olúwa bójú ọkọ gan ò bá tiẹ̀ kan tó bá mú ọkọ wálé tínú bá bírú àwa pẹ̀lú pé táwa ni àwa máa ń sọ bidire ni a máa ń sọ re dibi àwa máa ń tún kádàrá yún a máa ń bá wọn tún àyàn mọ́kọ ni a lè darí wọn rú àdẹ̀lẹ̀ jẹ́ kó gun ọlọ́run ló ń sọ̀rọ̀ àbí àbí <laughs> o trust ìpè mi. ẹ fi ẹ ṣeré kẹ ṣó tiẹ̀ rí ìgbà tó dẹnu ìfẹ́ kan mi mo rò pé eré ni àfìgbà tó mi lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀. mo tún ṣẹ̀wá gbà ẹ pé ah, àwọn rèé àwọn ọ̀ríjínàrì ọlọ́run ah! ìpè mi twenty thirteen ọlọ́run mi bàbá ṣèyí olúkáyọ̀dé Efi ọgọ́mọ ìsọ̀bì àdàbà ogún ọgọ́mọ ọ̀gọ̀ǹgọ̀gọ̀ ọ̀gọ̀mí ọ̀gọ̀. ọlọ́run àwọn ọmọ ogun ló ń ké sí. ó ṣe bẹ̀rẹ̀ ní o jẹ́ kí n sọ nǹkan fún ẹ kí ló ti rí. Hmm signature ó sì máa padà pààrọ̀ ẹ̀ sí tiẹ̀ ah. ìwọ ló máa fún ní kóòdì pos àbí káàdì náà ń pè tá a bá wá rí ẹnì kankan nídìílé ọkọ ẹ mm. tó ń pè ní ogun ilé àná mm. ogun bùjókò tó bá lóun kan òun lè wọ skẹ́ẹ̀tì tátì kò ní balẹ̀ torí mi mọ tẹ́lọ̀ tó ń bá wọn rán àìsáyà ló gbà mí wọ́n á sì sọ ẹ̀jẹ̀ ara wọn di ọtí wọn. àmì àmì tó tiẹ̀ ti wà lẹ́yìn mi ọkàn mi balẹ̀. bẹ́ẹ̀ ni yàrá ah. ẹ̀ wò ẹ̀ wò ẹ̀ wò ṣẹ́ẹ̀rì gbogbo ìtàn sọ́ọ́dún ṣe rí àwa ti ní wedding tá a fẹ́ plan ṣe rí aspect aṣọ aṣọ ẹbí tí gbogbo ìjọ máa wọ̀ láti headquarter dé gbogbo àwọn branches ẹ̀gìdànù èmi lèmi fẹ́ èmi ni ẹ jẹ́ kí n dàyà kọ́ èmi lèmi fẹ́ wà ní ìjáàjì ẹ̀. málẹ̀kà mímọ́ málẹ̀kà. kí ló sọ kí ló sọ. nẹ́tọ̀kì yẹn fẹ́ wà ní. Ah. hallelujah ìránṣẹ́. hallelujah ẹ̀mí ìpè mi ẹ̀mí tó ń gbénú mi sọ mm. fún mi pé red ah, ah, ah, pepper red ó ní kó wọ lọ́jọ́ wedding yẹn kó o lè bu ìpọ́njú lu àwọn ọ̀tá ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó wá fi gèlè bíláàkì lé kó lọ ṣọ̀fọ̀ dànù. abára rẹ ni tí ò lórí ọkọ tójú ọkọ ń pọ́n mm. tí ò gbé orí ọkọ wá láti ọ̀run ẹ jẹ́ kó mu lọ sọ́dọ̀ kí wọ́n lọ ṣe ìfọrí fún wọn pẹ̀lú àgbọn méje àti ìmọ́lẹ̀ méje kí ogun àìrọ́kọ̀fí ayé wọn kó lè fi wọn sílẹ̀. ó lè ṣe ẹ ṣebí wòlíì náà ṣáà ń pè wọn <laughs> ah, wòlíì àgbàdo ń pè wọn nínú ìjọ. <laughs> ṣé ẹ ti pa àwọn àfàdúrà jagun tí mo ní kẹ́ pè. Ah, ehm, mo ti pe olórí wọn ó dẹ̀ ti ní òun máa fi tó gbogbo àwọn tó kù létí. ìyá wa nínú olúwa ẹ wò mí kẹ́ tún mi wò ṣé tí mo bá kúrò àbí mo dúdú jù ṣé ẹ rí aṣọ funfun tí mo wọ̀ ẹ lè kí mi ni ìyẹn tẹ ẹ bá wà frustrated ṣé èmi ni mo wà ah, responsible for frustration ní ayé ah, ah, torí pé ẹ lọkọ ẹ wá ń kanra kiri gógógó bí ajá ilé kúkú ẹ bónire yọkìtì yín náà lè dé tó bá rújú fún yín àlèbá yín dẹrù ẹgbẹ́ mm, mm. ká ṣiṣẹ́ ibùjókòó àbí ká ṣiṣẹ́ ọkọ ọrùn fún yín kò nídìí kẹ́ máa ṣe pápápá kiri ẹ̀ ṣáà ti wọ menopause ṣùgbọ́n bẹ́ ẹ ṣe ń súnmọ́ menopause náà ni menopause ń súnmọ́ yín tí pé yín bá rújú ẹ bí pé wa ẹ má fi ìpè twenty thirty ẹ má fi ṣeré ṣó ti yé yín. àlàáfíà ni fún gbogbo yín o. àlàáfíà fún wọn gan ah, ah, ah. ewé fi sílẹ̀ jẹ́ jẹ́ kó sọ̀rọ̀. àbí kí n sọ fáwọn màlẹ́kà mi ni kó má jẹ́ kọ́kàn ẹ̀. mi ò rí ọ̀rọ̀ yìí rò mo fi ṣe oṣù mo fi para wọ́n nígbàgbọ́ wípé nǹkan tó bá jẹ́ tèmi tèmi náà ló ń ṣe àmọ́ tẹ̀yí pọ̀ ó wá dàbí ẹni wípé ọlọ́run gbàgbé. iye kan èyí. favourite movie ẹni mò ń wọ́n ti release the season two. ó láìkẹ́ mo fi hàn pé ìwọ nìkan ló dá dúró ń jẹ pé kò ní dáa kó jẹ́ pé ìwọ nìkan ló máa dá dúró ni mo ṣe lọ gbé èmi náà sẹ́gbẹ́ sórí irun yẹn dóná ẹ̀ ni o ọwọ́ luxury hair by back ni mo ti rà mo dìídì prepare fún photoshoot yẹn láti ṣe é kó ṣá. dákẹ́jàre sọ́dẹ̀ ni ẹ ni à ń béèrè kan lọ́wọ́ ẹ pé kí leléyìí o dẹ̀ ń jó òun ṣe gbẹ òun ṣe bẹ́ẹ̀ ni pé òun kan ni o dẹ̀ ń mì ló dẹ̀ ń mì bọ̀. tó ṣe yóò ráìtì náà jọ tó bá yẹn pé ibi ṣe ń bọ̀ ń sìn àlejò ń tẹ̀lé mi bọ̀ tó dẹ̀ lu eléyìí gbà báwo ló ṣe fẹ́ kọ́ yìí fíìl tó bá jẹ́ pé bó ṣe ń bọ̀ ó bá lè jò wá ṣé mo wá jó ṣòkù ló wà bẹ́ẹ̀ ni ṣèbáláyè ló wà bẹ́ẹ̀ i mean i don't understand kind now i'm your fiancé for crying out loud ah I, i have every right to put my portrait in the house. ìgbà tó bá sọ̀rọ̀ sí òun sọ̀rọ̀ fiancé jọ ṣé ìyàwó àti girlfriend jọra wọn ni gbogbo nǹkan olùkọ́ ń dàpọ̀ nǹkan tí òun ṣe tiẹ̀ kọ́ ń gbé fún rẹ̀ òun ní àwòsàn ṣé ìgbà jẹ́rìí lábì. ẹ bọ́lá jíjọ́ torí ọlọ́run kí ló mi má fi nù mí mọ́ mọ́ jẹ dá padà jàre for the past three years ó sọ fún mi pé ṣé ìyàwó lè mi kí ni mí ẹ eh, ok bed woman ni mí àbí kò yé mi ọmọ ọ̀dọ̀ ni mí àbí ṣáàfù ni mí nínú ilé for the past three years. lórí ayé kan lórí lórí lórí. àmọ́ ń ṣe mi bí pọ̀ ga wa ń lo kádàrá wa. Hmm. ṣé wo ìní kádàrá? àlùpàá ìdá pàdà tí wọ́n bínú ìgbé táwọn ẹ̀gbọ́n kan bá lọ pàdé àjẹ́ wọn máa mẹ́ran wọ́n bá lọ nísìnyí oníwọ̀n kan bọ̀. wọ́n mẹ́jẹ gan èmi idán gangan. àìdán. dandandan ẹ ṣàánú ẹni tí ọlọ́run ò dá pé. pẹ̀lú ọmọ ìṣẹ̀ kàwé tó wọn wàá rí ibì kankan tí wọ́n ti lè gbà ó ṣiṣẹ́ rárá rárá ní àwọn ọmọ mọ́lẹ́jì oní lọ wọ́n lábùkún ẹrù ẹ wo lókè lẹ́ ń wo ẹ̀wò sàlẹ̀ òórùn àtọwọ́ wa ni wo atanpako. ẹ kí ló dé tẹ̀ ń jó láìrí lùnà ta ló ṣe yín báyìí táyé yín ti bàjẹ́ tínú gbọ́n yín wá dàbí tòbú kan. mo fẹ́ yẹ kí ẹ bá mi wọ́kùnrin tó lè sun ẹkún. má má. àmì tó lè sun ẹkún tó máa yọ ikú nímú ni. Ah. ẹ jọ ẹ jọ ẹ jọ kí lẹ ṣe. mo gé ni èmi náà fẹ́ dolówó láyé mo fẹ́ dọlọ́rọ̀. ẹ bọ́ bá fẹ́ dọlọ́rọ̀ láyé ọ̀ ní sùn tààràtààrà. mo bá wo aṣọ tí ọ̀gá wọ̀ látó gbèdé lẹ́nu yà á sin owó ẹ̀yọ ló wà pẹ́. Ah! mo dáná. torí pé mi ti wẹ̀ èèyàn lè máa fi mí pidán kídán ilé yìí onínú fùfù tó bá bínú báyìí yóò sọ̀yàn dá nǹkan tó bá wù tí n bá sọ̀rọ̀ òdì sí tọ́lọ sọ mí di slippers nǹkan. ẹnikẹ́ni tó bá kọ́kọ́ fojú rẹ̀ gan-an onítàwọn ò tún jára ayé mọ́ o.